gbọ́ ìròyìn yín pé ẹ kó ara sí ọ̀rọ̀ Yorùbá Nation kí ló dé tó ka yín la tó bẹ́ẹ̀. ok yóò dáa fún ìyá wa mo kọ́ kí ẹ̀yin dádì wa náà o gbogbo yín mo kí pápátá Ọlọ́run jẹ́ kí kádélẹ̀ lérí o Yorùbá Nation tójú ẹ̀mí wa ní òsì gbogbo ẹ̀yin tẹ́ wa ní diaspora pátá pẹ̀lú ògùn Ọlọ́run ẹ máa kórè kó délé ẹ ṣeun ìdí tí tó fi ká mi la ni pé ní ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí ibẹ̀ ni mo ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìgbésí ayé mi ilẹ̀ haúsá mo ti lò mo sì mọ ìwà wọn dáadáa mo sì mọ̀ pé ní haúsá gan ọkọ ni problem fúlàní ni problem mm, ìlú táǹpẹ̀ ìlú nàìjíríà. I am hmm. a Muslim. Islam kọ́ wa pé kásàbòsí fúnra wa bẹ̀ẹ̀ ntí àwọn adarán ṣe àbòsí ni wọ́n ṣe fún wa àbòsí ni wọ́n ṣe fún haúsá nínú tó ń ṣe fún haúsá àwọn haúsá ti jẹ́ ìran àkàtọ́ ẹ pé ní ó di káàánú wọn nídìí nígbà tí baba Usman Dan Fodio tó gbéra wá láti ìlú tá à ń pè ní Guinea Conakry ní Puttajalon tó láǹdì sí Sokoto wọ́n gbà á láàyè torí pé ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni kò mẹ́sìn wá fún wọn nígbà tó sì gbà á láàyè ní ìlú tá ní Sokoto yìí àwọn ìran tó bá nígbà yẹn wọ́n ń pè wọ́n ní gòbírí àwọn gòbírí yẹn wọ́n máa ń fa ìlà bíi mẹ́ta mẹ́ta báyìí síbi ẹ̀gbẹ́ ẹnu báyìí wọ́n máa ń fa ìlà mẹ́ta mẹ́ta wọ́n ń pè wọ́n gòbírí àwọn gòbírí yìí ẹ̀yà kan ni nínú àwọn haúsá lápèjúwe kí n fi yorùbá sàpèjúwe nísìn a sọ pé hmm. ní ẹ̀gbá ìjẹ̀bú ìlọrin ọ̀yọ́ ìṣẹ́kiri gbogbo àná yorùbá là ń sọ. So ìyàtọ̀ díẹ̀ dẹ̀ díẹ̀ ló kàn wà láàrin wọn gẹ́gẹ́ bó sì wà nílẹ̀ haúsá náà báwọn haúsá náà ṣe ní daurawa kasnawa kanawa sọkọtawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà haúsá náà ni so haúsá yorùbá ọ̀yọ́ ó yàtọ̀ sí yorùbá èkìtì yorùbá èkìtì ó yàtọ̀ sí yorùbá tó ń sọ ní ẹ̀gbá yorùbá kan náà ni gbogbo wa ń sọ so àwọn ìran tí hmm. baba usman danfodio tán gba alálejò àwọn là ń pè ní àwọn gòbírí wọ́n sì gba alálejò torí pé wọ́n rí i pé mùsùlùmí ni ó sì jẹ́ àáfàá tí wọ́n ń ṣe wá wàásù nígbà tó yá ó bí ọmọ kan tá à ń pè ní Usman Dan Fodio Usman Dan Fodio yìí òun náà bẹ̀rẹ̀ tó dàgbà òun náà bẹ̀rẹ̀ sí ṣe ó bẹ̀rẹ̀ sí jẹ́yìn rere ó bẹ̀rẹ̀ sí ṣe wàásù káàkiri létà ibẹ̀ ni àwọn gbẹ̀yìn gbẹbọjẹ́ haúsá pẹ̀lú àwọn pẹ̀lú Usman Dan àwọn bẹ̀rẹ̀ sí plan pé àwọn fẹ́ dojú ìbọ ìjọba kulẹ̀ wọ́n fẹ́ overthrow yunfa tó jẹ́ ọba Sokoto gbà yẹn àwọn kan wá ta ọba lọ́lọ́gbó pé à ìwọ ọba nǹkan báyìí báyìí ni àwọn àjòjì àtàwọn èèyàn wọn plan ó bá lé wọn kúrò ó dà gẹ́gẹ́ bíi pé alẹ́ yẹn kúrò lẹ́kọ̀ọ́ ó wá sá lọ sí Ẹ̀pẹ́ sempo sì wà ní Lagos State but at the end of the day ibi tí àwọn adaràn yìí tuntun expert dé wọ́n wá bẹ̀rẹ̀ sí rọ nǹkan ogun wọ́n bẹ̀rẹ̀ sí rọ ọfà wọ́n bẹ̀rẹ̀ sí í rọ idà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan àjà wọ́n sì ní àwọn ẹṣin wọn ibi tí fúlàní bá sì wà tọ́fẹ́ bá fi lè gbà á láàyè wọ́n máa ké sí àwọn èèyàn wọ́n máa máa wọlé lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan nígbà tó di òru bọ́n ṣe pa ọba yunfa nìyẹn tó jẹ́ ọba Sokoto wọ́n bá capture ìlú yẹn ìgbà tó capture ìlú yẹn àwọn gbẹ̀yìngbẹ́bọ jẹ́ haúsá táwọn rò pé wọ́n máa fún wọn nípò wọn ò fún wọn nípò kankan lónìí tá bá sọ yìí pé ní Sokoto ọba Sokoto á ní fúlàní ni. Fula, gbogbo àwọn afọbajẹ ni wọ́n ń pè ní akimi àwọn bíi balógun balógun fúlàní gbogbo wọn gbogbo àwọn baálẹ̀ dagachi mehungua alangua ni dagachi ni gbogbo wọn pátá fúlàní ni gbogbo wọn ẹ lè ráwùsà kankan bẹ́ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí hmm. lọ́ǹtì àtáàkì nìyẹn nígbà táyé ti gbà wọ́n because àwọn fúlàní yìí wọ́n wà mali wọ́n wà ní guinea conakry wọ́n wà ní senegal wọ́n wà ní gambia wọ́n wà ní niger republic wọ́n wà ní chad bó ṣe wà káàkiri nìyẹn wọ́n máa ń pera wọn wọlé ni àwọn kan bẹ tó ń pè ní kutakore àwọn kutakore làwọn jagunjagun tó máa ń jà fún àwọn fúlàní àwọn ni wọ́n máa ń lò tó máa ti fẹ́ jagun wọ́n máa ń kó wọn wọlé ni wọ́n sì kó àwọn pípín yẹn wọlé wọ́n wá bẹ̀rẹ̀ sí capture state kọ̀ọ̀kan tàbá wa ń sọ̀rọ̀ lónìí tàbá ń sọ̀rọ̀ lónìí pé ní ọba sokoto á ní fúlàní ọba kebbi á ní fúlàní ọba zamfara á ní fúlàní ọba gombe á ní fúlàní ọba hmm. adamawa ani fulani, fúlàní ọba bauchi ani fulani, fúlàní ọba jigawa fulani, ọba katsina fulani, ọba kano fulani, ọba ọba zaria tó wà ní kaduna state fulani, ọba láfíà tó jẹ nasarawa state fulani. níbo wà làwọn haúsá wà hmm. níbo hmm. ni àwọn haúsá wà gangan ó ń túmọ̀ pé ní àlejò ọ̀ràn tó gbà láàyè ẹ̀wọ̀ tó àlejò ọ̀ràn tó gbà láàyè ẹ̀wọ̀ orú ọ̀sẹ̀ tí wọ́n ṣe ṣé islam ló ní kí ká pa mùsùlùmí ẹgbẹ́ ara wa torí pé àwọn tí wọ́n pa yẹn mùsùlùmí ni wọ́n kò sí nínú ṣẹ̀ríà islam pé kí mùsùlùmí àti mùsùlùmí kẹ́ máa kojú kódà bẹ́ẹ̀ bá rẹ̀ ti ń ṣẹbọ ẹ̀ ní ẹ̀tọ́ àti lọ pa ó ṣe òpin ní àwọn pípù yìí wọ́n ti ní agenda mò ń bọ̀ wá síbi ti yorùbá o wọ́n ti ní secret agenda nígbà tí wọ́n á gba gbogbo ipò mọ́ àwọn pípù yìí lọ́wọ́ tó pé ní ta bá ń sọ̀rọ̀ lónìí ó ṣe ní láàánú gbogbo àwọn chief imam kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ haúsá yẹn pátá fúlàní ni wọ́n pátá hmm. chief imam kano fúlàní ni chief hmm. imam jigawa fúlàní ni chief imam katsina fúlàní gbogbo ilẹ̀ haúsá yẹn pátá gbogbo chief imam fúlàní ni wọ́n ẹ̀ lè rí haúsá kan tó jẹ́ chief imam ní central mosque wọn ìyẹn dúró báyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn court wọn àwọn court àwọn high court ni àwọn magistrate court ni fúlàní ni gbogbo wọn now ẹ jẹ́ ká bọ́ sí ti tòṣèlú tàbá wa ń sọ̀rọ̀ nípa political power gómìnà Sokoto fulani, gómìnà Zamfara fulani, gómìnà Kebbi fulani, gómìnà Gombe fulani, gómìnà Adamawa fulani, gómìnà Bauchi fulani, gómìnà Jigawa fulani, gómìnà Kano fulani. gómìnà Katsina Fúlàní. <laughs> níbo ni àwọn Haúsá wà níbo ni wọ́n wà hmm. ìwọ ọmọ ìyá mi tó bá jẹ́ mùsùlùmí ṣé ìsìláàmù ló ní kí wọ́n ṣe yẹn ṣé kò sáwọn haúsá mọ́ ni ẹ wo bọ́n ṣe jẹ́ ìlú yẹn run wọ́n sì ti rẹ́ndà àwọn àwọn haúsá wọ́n ti rẹ́ndà àwọn useless torí pé wọ́n ti dominate wọn wọ́n ti gba gbogbo political power lọ́wọ́ wọn ṣé islam náà ló ní í ṣe pẹ̀lú political power kẹgbà lọ́wọ́ wọn. àbá wa ń sọ̀rọ̀ lónìí nípa kábà bọ́ sí federal level nísìn a máa rí i pé ní the same thing làwọn people yìí ṣe kò é sọ̀rọ̀ ẹ̀sìn kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn tá a bá sọ pé ní accountant general á ní fúlàní mínísítà of finance a ní fúlàní àkílódé ṣé ẹ̀sìn náà ni wọ́n lọ sí nídìí owó ni a tún bá a lọ chief of staff fúlàní national security adviser fúlàní chief of army staff fúlàní minister of defence fúlàní inspector general of hmm. police fúlàní minister of police affairs fúlàní comptroller general custom fúlàní hmm. comptroller general immigration fúlàní comptroller general nigeria correctional service fúlàní ṣé hmm. islam náà nìyẹn. ẹ bóyá ká mú change orúkọ nàìjíríà. <laughs> fúlàní republic. tọ ǹjọ́ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn rárá o kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn minister of aviation fúlàní dg fan fúlàní nigerian port authority fúlàní dg nema fúlàní ndlea fúlàní kí ló dé ṣé yorùbá wá ṣẹrú ni ẹnu ẹwọ ntọ́ fún Hausa Department of Petroleum Resources òní Hausa ló wà ń bẹ̀ ntọ́ fún tọ́tún fún Hausa òní ipò ipò tó ń fún àwọn Hausa òní Minister of Defence tó ń pè ní Major General Bashir Magashi Hausa nìyẹn gbogbo àwọn ipò yẹn Fúlàní Fúlàní Fúlàní Fúlàní wọ́n kóra wọn síbẹ̀ tọ́ nídìí eléyìí ǹjẹ́ Yorùbá sáwà wá ṣerú ni ṣé yorùbá wá ṣerú ní ilé ayé à ń sọ̀rọ̀ efcc fúlàní ncc fúlàní ndlea fúlàní kí ló dé tọ́ba tún á ń sọ̀rọ̀ nípa opec àwọn wo wà ní opec mohammed barkindo ọmọ adamawa ni oní secretary general opec tọ́ba tún ń sọ̀rọ̀ nípa wọn ò tún wọ́n fi wá lọ́rùn lẹ́ o inec chairman inec fúlàní deputy secretary general ní united nations fúlàní permanent representative ní United Nations tá a láà ti ń fẹ́ lo diplomatic means Fúlàní ló wà ń bẹ̀. nígbà táwọn pípù yìí wá rọra wọn sípò nísìn ẹja tó ń lọ sọ́dọ̀ bíi bàbá lọ sí islam in education náà àwọn náà ló wà ń bẹ̀. Minister of Education Fúlàní gbogbo yunifásitì wa ta ní Nàìjíríà executive secretary National University Commission Fúlàní ló wà ń bẹ̀. Abubakar Adamu Rasheed Fúlàní ni national board for technical education gbogbo polytechnic wa ta ni pátá ẹ̀ńtọ́ head yẹ executive secretary Ma, adamu kazaure fulani ni executive secretary national commission for colleges of education ta ló wà ń bẹ̀ fulani ni oní wọ́n ń pè ncce aliyu muhammadu boppa fulani ni kí se dé ṣé òyìn ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ó ń túmọ̀ sí pé àwọn pípù agenda bẹ́ẹ̀ bá tún wá sọ̀rọ̀ nípa third fund ó ti ní iye certain percentage five percent tí federal government máa ń yọ kalẹ̀ fún àwọn third fund tẹ́ bá lọ sí gbogbo àwọn private àwọn àwọn university wa ẹ máa rí i pé gbogbo àwọn building tán kọ third fund third fund third fund láti nineteen ninety four tí wọ́n ti bẹ̀rẹ̀ third fund gbogbo àwọn executive secretary pátá fúlàní gbogbo wọn tijani ahmed abu abdulkadiri láti nineteen ninety four wọ september nineteen ninety nine òun ló wà ń bẹ̀ fúlàní ni mustapha habba jaji september 1999 wọ august 2007 fulani ló wà ń bẹ̀ professor mahmood abubakar 2007 wọ 2012 òní man inec yìí o òní òní eh, executive secretary tefron aliyu naiya 2012 wọ 2014 abdullahi baffa 2016 2019 òun ló ló fi lè gba tiẹ̀ ẹni tó wà ń bẹ̀ nísìn suleiman ibo goro òun ló wà ń bẹ̀ òun executive secretary nísìn ní. Ni tetfon ṣé yorùbá wa ṣẹrú ni nigerian army ọ̀dọ̀ nigerian air force ọ̀dọ̀ nigerian navy ọ̀dọ̀ Taba ló wà University fẹ́ army nísìn tó ń ni nigerian defence academy àfi si lọ sí adana táwọn air force institute of technology àfi si lọ sí ọ̀dọ̀ táwọn ìlú táwọn nigerian police academy ẹ tó fẹ́ University yunifásitì police wùdí ni kánò ló wà adana àdáná adana àdáná ló wà mẹ́ńtó hẹ̀dẹ̀ àdáná ni ṣé yorùbá wa ṣẹrú ni ara tó ń ká ìmí láà nìyẹn pé àkí ló dé ta ló ní resources níbo wọ́n ti ń lọ àwọn resources yìí nínú àwọn ìwádìí tí mo wá ṣe mo wá discover pé ní gbogbo resources yìí ilẹ̀ yorùbá ni wọ́n ti ń rí lápèjúwe a ní seven major sources of revenue nínú ọ̀nà méjèèje tí wọ́n ti ń rí owó yìí a discover pé kò síbi kankan pàtó ta lè sọ pé ibi táwọn adarán ti mọ́ wá ní kò sí zero tá bá sọ̀rọ̀ nípa crude oil crude oil àwọn tó ní epo jù òun náà ní delta state wọrí a sì mọ̀ wípé ní àwọn wọrí yẹn ìṣẹ́kiri àwọn ọmọ ìyá wa ni àwọn ni wọ́n lé epo jù three hundred and fifty thousand barrels of crude oil ni wọ́n ń fà lóòjọ́ ńbẹ̀ yẹn followed by uh, eh, Rivers State títẹ délé àwọn ẹdó tó fi dé ọ̀dọ̀ Yorùbá hundred thousand ní Yorùbá ló ń contribute àwọn Ìgbò ń contribute twenty eight thousand Imo eleven thousand Eh, seventeen thousand in Abia twenty thousand Yorùbá ń contribute one hundred thousand ní Ondo àti Badagry ni Lagos tàbá ń nipa nípa crude oil àwa ń bẹ̀ tàbá wá port authority eighty percent owó tó ń generate ní port authority ilẹ̀ Yorùbá ni tàbá ń sọ̀rọ̀ federal inland revenue ah ìyẹn tó ló tiẹ̀ lágbára gbogbo àwọn taxes tó ń rí yẹn ilẹ̀ Yorùbá wọn ti ń rí evidences yìí wà gbogbo ẹ̀ làwa ní statistics yẹn lọ́dọ̀ torí pé kí ni níbo làwọn iléeṣẹ́ wà iléeṣẹ́ state méjì ní iléeṣẹ́ wà lọ́wọ́ nísìnyí nàìjíríà gbogbo àwọn iléeṣẹ́ yẹn ó ti kú ó ti lọ Ogun state ni number one tẹ́lẹ̀ Lagos state ni but Ogun state gbà mọ́ ọ lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa industry nísìn Ogun state ni followed by Lagos state àwọn Hausa sì ni àwọn ìlú àwọn adarun àwọn ẹ̀sán tax tiwọn o àwọn ẹ̀sán tax tẹ́ bá fẹ́ ṣe investigation ẹ̀yin ẹ̀ found out pé ní ẹ béèrè èèlò ni wọ́n ń ta àwọn nǹkan nílẹ̀ Yorùbá wọ́n máa kó ẹrù wọ́n máa kó ọjà láti Ogun state wọ́n máa kó lọ sí Kano àbí Katsina àbí Sokoto ohun tó máa ṣẹnu láàánú ni pé ní ah kí ló dé tó fi wá chip níbẹ̀ yẹn ju ilẹ̀ yorùbá lọ nínú ìwádìí tí mo ṣe mo wá discover pé n tó fà ó ní pé wọn èé san tax àwọn haúsá èé san tax ní titi wọn o kò mọ wọn la òun ló fà tó fi jẹ́ pé tá wo national bureau of statistics report two thousand and twenty nineteen eighteen seventeen sixteen ẹ lọ wo iye owó tí kálukú táwọn state ń generate lápèjúwe nísìn ní two thousand and nineteen ní south nílẹ̀ yorùbá ọ̀yọ́ Ogun, ọ̀ṣun Ekiti, Ondo, ní gbogbo àwọn ilẹ̀ yorùbá yìí owó tí wọ́n ń jẹnẹrétì nílẹ̀ yorùbá five hundred and fifty two billion naira ní two thousand and nineteen sọ́ọ̀sì ni o national bureau national bureau of statistics report two thousand and nineteen two thousand and nineteen five hundred and fifty two billion naira Okay. èèlò ni wọ́n jẹnẹrétì nílẹ̀ ibo ninety five billion naira nine five nine five billion naira ó ní generate nílẹ̀ Igbo ninety five billion naira tẹ́ bá fẹ́ check in tí mo ń sọ yìí o source National Bureau of, Bureau of Statistics report two thousand and nineteen èèlò ni wọ́n generate nílẹ̀ nílùú àwọn adaran north west one hundred and forty eight billion naira ní north central ńkọ́ one hundred and four billion naira ní north east forty six billion naira ntí mo wá ṣe mo ní òkè ẹ tiẹ̀ jẹ́ ká tó ta gbogbo ẹ̀ káwọ́ òpin ní òkè ní north west tá a pè ní Kano Kaduna Katsina Sokoto Jigawa Kebbi and Zamfara katuwa tún north central ma. Nasarawa Plateau Benue Niger Kogi and Kwara Kogi and Kwara ẹja ká mú owó tán tán rí mẹ́rin tán jẹrẹ ẹjọ́ ká mọ́ fún wọn South East ilẹ̀ Igbo Abia Anambra Ebonyi Enugu Imo mo tún Bauchi Gombe Adamawa Maiduguri Yobe and Taraba twenty four state ni tẹ́ bá tó ta gbogbo owó yẹn ó máa ní one hundred and forty eight billion naira from north west one hundred and four billion naira from north central ninety five billion naira from Southeast, forty six billion naira from Northeast, total rẹ̀ jẹ́ three hundred and ninety three billion naira twenty four states igr internally generated revenue twenty four states generate three hundred and ninety three billion èló wọn generate ní Southwest, five hundred and fifty two billion naira ẹ wò yàtọ̀. IGR là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o bákan náà tá a bá lọ sí àwọn stéètì yòókù náà ẹ máa rí i pé ní the same thing ní two thousand and eighteen Yorùbá generate five hundred and fifty uh, three billion naira ẹ lọ làwọn Igbo generate seventy seven billion ẹ wò yàtọ̀ ẹ lọ nílò àwọn adaran generate one hundred and twenty one billion naira so gbogbo ọ̀nà ni la fi jù wọ́n lọ hands down tá a bá sọ̀rọ̀ nípa revenue tá à ń generate nílùú wa ẹ lọ́nu wọn jẹnẹrétì nílùú even ní Kwara state tó yẹ pé àtúnmọ́wò yẹn àtún hádìẹ̀ fún wọn thirty point six billion naira ni wọ́n rí ẹ jẹ́ kó wá lọ síbi ibi kẹwàá wo àwọn àrékèrèké ọgbọ́n táwọn àwọn pípù yìí ń dá àwọn adarán yìí ń dá Katsina state ní ọdún yẹn ní two thousand and nineteen mo kàn fi ṣe case study ní ní two thousand and nineteen Katsina generated eight billion four hundred million naira lọ́dún from January to December eight billion 400 million naira ní katsina generating how many local government ló wà ní 34 local government fine local government mélòó ló wà ní kwara state 16 local government èló ni kwara state He generate láti january sí december lọ́dún yẹn ní 2019 30 billion 600 million ẹ dákun ẹ state tá a local government 44 to generate 8.4 billion naira Ati state tó ní local government 16 tóun jẹnẹrẹtì thirty billion six hundred million naira sẹ́rí pé wọn ò jẹnẹrẹtì kankan bákan náà tẹ́bá wo ti kebbi state seven billion wọ́n jẹnẹrẹtì ní kebbi èèlò ni wọ́n jẹnẹrẹtì ní gombe six billion èèlò ni wọ́n jẹnẹrẹtì ní borno eight billion èèlò ni wọ́n jẹnẹrẹtì ní bauchi eleven billion èèlò ni wọ́n jẹnẹrẹtì ní lagos state three hundred and ninety-eight billion naira ẹ jẹ́ kó a lọ síbi báwo ni wọ́n ṣe ń ṣí à revenue yìí kẹ́ ẹ wo àwọn ìyànjẹ́ kí ni àwọn fúlàní ọgbọ́n táwọn fúlàní dá fún àwọn èèyàn wa ni pé ní tó bá fẹ́ share allocation nínú owó tí wọ́n rí ní federal inland revenue eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìjọ nítorí wọn á ṣe ni pé ní wọ́n wá sọ pé ní population ó di méjì local government ó di méjì landmass nítorí wọn ń wò nìyẹn wọ́n ti mọ̀ pé àwọn nílẹ̀ jù wá lọ tá a bá ń sọ̀rọ̀ nípa landmass haúsá ló nílẹ̀ àwọn fúlàní nílẹ̀ jù wá lọ so wọ́n máa consider bẹ́ẹ̀ bá ti nílẹ̀ tó. bàbá aliu ẹ jẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín nǹkan méjì ni mo nígbà tí wọ́n ní ilẹ̀ tó bẹ́ yẹn ṣé torí ọ̀gbẹlẹ̀ ni ò jẹ́ kí wọ́n lè filẹ̀ tí wọ́n dá oko tí wọ́n fi ń wá ẹran káàkiri tí wọ́n fi ń wá oúnjẹ ẹran wọn ìyẹn ìbéèrè kékeré ni ṣùgbọ́n èyí tó jẹ́ kókó tí mo fẹ́ kẹ́ bá wa yẹ̀wò ni pé àwọn èèyàn yìí gbogbo ń tẹ́ ẹ̀ka sílẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ tipẹ́ kí lẹ rò pé ó ṣe wá tí a fi gbìyànjú láti ṣe nǹkan kan láti ìjọ yìí àti pé kí lẹ rò pé ó tariwo fi wá gbàtà. yóò dá yín fún yín mọ ẹ jẹ́ kọ́kọ́ béèrè lókè ní dá àwọn tẹ́ fi parí ẹ̀ ebi n tó fa nìyẹn ebi ìyà ìṣẹ́ tó ti dójú ẹ̀ n tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá ó ti ń ṣẹlẹ̀ èmi ò gbọ́ láti ọtí mo ti gbọ́njú ibi tọ́mọ Yorùbá ti ń tọrọ bára káàkiri ó ti ń ṣẹlẹ̀ ẹ bá ti bọ́ sí ọjà bá nìbàdàn ẹ máa rí ìyá wa tó ń tọrọ bára tó ń ṣe fine bára káàkiri kò sí nínú ìran Yorùbá nísìn Yorùbá ti ń ṣiṣẹ́ aṣẹ́wó ó pún lè wọn ò fi bò mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi wà mí gan tó wà ní Italy iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ẹlòmíì wà ní Oman iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ẹlòmíì gan Saudi Arabia ló wà iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ìyà ló débẹ̀ ìyà ìyà ìṣẹ́ òun ló fà á then àwọn èèyàn wa tó tójú tó táwọn sì lajú tó wà lókè òkun tó lọ ń gbàdúrà wọn kèsè bí ebi ló ń pawọ́ ebi ò pa wọ́n làwọn wá ń káàánú pé akílódé pẹ̀lú resources tá a ní nílẹ̀ Yorùbá yìí báwo la ṣe lè máa jìyà káwá aláwọ̀ àwọn kan àwọn adaran kọ́mọ wa control wa kọ́mọ wa ti pé ní ìgbésí ayé wa àwọn gan-an wọ́n dictate ẹ̀ ọ̀rọ̀ yìí ó ti wà lẹ̀ pílánì ni wọ́n fẹ́ gbalẹ̀ bá àwọn fúlàní ṣe máa ń gbalẹ̀ káàkiri nìyẹn wọ́n máa ń lo ẹ̀sìn kíní yẹn náà ló sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìlẹ̀ wá fi ń pariwo pé ní ẹ jẹ́ ká ṣe grassroots awareness campaign dáadáa ká educate àwọn èèyàn wa nílé because if care is not taken.